máa bá mi sí à program ẹjọ torí tọlọ́hún ìṣẹ́jú tí mo ní òótọ́ nǹkan àṣírí ológun dúdú ti tú àṣírí ológun dúdú ti tú mo sọ fún yín náà lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ mo ní bárakùnrin wèrè òpònú ìṣe máa ń jáde tí ọmọ yàkàyàkà àwọn lọ́balọ́ba rèé àṣírí ẹ̀ ti tú lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ológun dúdú àṣírí ẹ̀ ti tú ah inna lillahi wa inna ilayhi raji'un. ẹ jẹ́ bá bá mi sí àpúrógámù yìí àṣírí ológun dúdú ti tú o ah! gbogbo yìí ẹ̀yin tá a fẹ́ máa fi ti máìsì Àgbàlá Gabriel ẹ alátìbọ̀tán dáadáa. Inshallah Rahman ẹ aláti tẹ ẹ bá pé igba lọ́nà ẹgba Olódùmarè alágbára ọmọ fi í sẹ̀sìn ni ológun dúdú ti tàṣírí ara rẹ̀ alhamdulilayi ìyálàjẹ ìyálàjẹ ìnira ò ní jẹ́ tiẹ̀ láéláé lórí ọmọ lórí ayé ẹ lórí iṣẹ́ ò ní kan tí ọ̀dà ìyálájẹ́ ààbò ọlọ́run máa bá ń dájú lórí yín àṣírí ológun dúdú ti tú ẹ máa bá mi láìkẹ́ máa ṣíà wò ó ẹ̀sùn ìbánilóko ọjọ́ ìwọlá ìjófin méjì ti ń lọ lórí ẹ olórí burúkú tó ló pè ọ́ tó lọ áìdì nọ́mbà tó fi bóde tó ń sọ pé wọ́n ni wọ́n ń tu àwọn fámìlì bàbá Suebebe ó ní wọ́n ni wọ́n ń tu àwọn ọmọ ó ń bòdì ọ̀fà kalẹ̀ ẹ̀yin olórí burúkú amóhùnsù níṣẹ́yìí. ṣé wọn pé yẹn náà Rasaq ìyálájẹ ti pé ológun dúdú kò mọ̀ pé láìfù níyálájẹ wà Fẹ́mi tó jí àkọ́bí bàbá Suebebe ó ti sọ̀rọ̀ pé kọ̀sẹ́nì kẹ̀kẹ́ tọrọ ológun dúdú ń sẹ́ àwọn ọ̀dẹ̀ complain lórí ètò ìgbésí ayé bàbá àwọn. àwọn ọ̀dẹ̀ béèrè dúkìá kẹ̀kẹ́ torí àwọn ọmọ yìí pé bàbá àwọn ló nílé ibẹ̀ ni wọ́n dẹ̀ ṣe bàbá àwọn sí ológun dúdú ìwọ nu ọlọ́run. kí lè fẹ́ gbé pẹ̀mí ayé Àgbàlá Gabriel la àti ẹ̀ máa wẹ̀rí ológun dúdú gan bí mùsùlùmí ni bí kìrìsìtẹ́nì ni bó ní sẹ̀sẹ̀ ni àmọ́. asúlù mùsùlùmọ́t yọ́mọ̀lì kìyàmọ̀t gbogbo ọ̀rẹ́ ẹ̀dá tó bá jí alábòsí inú òkùnkùn ni wọ́n máa lọ látàyé dọ́run ológun dúdú àfìgbà tó kọ ọ̀rẹ́ rù ọ́ ológun dúdú ọlọ́pọlọ dúdú onírìn ẹsẹ̀ dúdú oníwà dúdú ọlọ́rọ̀ dúdú ẹni tí ń jẹ oúnjẹ dúdú aṣọ dúdú ló ń wọ̀ fìlà dúdú ló ń dé bàtà dúdú ló ń wọ̀. ìyálàjẹ ti pin ológun dúdú lálẹ́ yìí kò mọ̀ ni ìyálàjẹ wà ìyálàjẹ bí ológun dúdú lóore alábòsí ọmọ ní láti bọ̀tán dáadáa o ó bí ológun dúdú lóore pé ta ló gbéṣẹ́ fún ológun dúdú sọ fún ìyálàjẹ pé ẹnìkan ló pè wọn àmọ́ id nẹ́mbà ẹ máa wọ láìfù tí òpònú àgbàlagbà iṣẹ́ o tí ń pòun lòun pẹ́ẹ́tì àwọn ọmọ bàbá sùn èbèbè àṣírí ológun dúdú ti tú o ó lòun pẹ́ǹtì àwọn ọmọ bàbá Suebebe Fẹ́mi tó jí àkọ́bí bàbá Suebebe ó láwọn ọmọ sí kankan ó dẹ̀ kọ̀nẹ́ẹ̀tì gbogbo àwọn yòókù ẹ̀ tí ẹjọ́ ń jí ọmọ Suebebe wọ́n láwọn ọ̀bẹ ẹni tí ijó ológun dúdú lè bèrè lẹ́pà wọn rẹ̀ ń ẹ̀wọ̀n ọmọ ànẹ́bí Ádámù ẹ wo ayé àyà ẹ wo ayé àwọn aláwọ̀ dúdú ẹ wo ayé nàìjíríà ẹ wo ètò ìgbésí ayé ilẹ̀ yorùbá àgbàlá ológun dúdú yìí yẹbi di ẹ o arrest a máa gbé ẹ ẹni tó olókùn ọ tó fi ẹni nàbà pè ẹ wàá present ẹ jáde ẹni tó sọ fún ọ pé àgbàlá gébẹgbà twenty one million wàá present ẹ jáde. fi sẹ́dé Joshua àṣírí ẹ̀ ti tú èyí tó tó fi ń bi tó fi ní gbogbo ayé ọgbà ọ̀làmọ̀rẹ̀ tó ń béèrè lọ́wọ́ àgbàlá Gabriel pé inú àgbàlá àti bàbá sùwẹ̀ bèbè ta ló nílé ilé tó mọ̀ pé ibẹ̀ ni wọ́n ṣe sùwẹ̀ bèbè sí ológun dúdú ò lè láti bọ̀ tán dáadáa. nígbà tó ti ń yanu ẹ tó kọ́ kó tó tó ń bú àwọn lọ́balọ́ba mo ti mọ̀ pé àtibọ̀tán rí ò lè dáa wàláì torí pé àwọn mẹ́ta lèyàn gbọ́dọ̀ rí fín àwọn mẹ́ta lèyàn gbọ́dọ̀ yájú sí àwọn orí adé gbogbo orí ẹ̀dá ìbáàjẹ́ àfà ìbáàjẹ́ pásítọ̀ ìbáàjẹ́ olówó ìbáàjẹ́ ọlọ́lá tí bá ti ń rí orí adé fín àti bọ̀tán rí lè ẹ sọ reality fún yín gbogbo ẹni tí bá ti ń yàkàyàkà ọba aládé ọba alade so aládé sọ̀rọ̀ ọ̀fà pẹ́lẹ́kù àti bọ̀tán rí o lè dá. wà ó lòlẹ̀ amúnibíkùn ẹni tí bá ti ń fi ìgbésí ayé tiẹ̀ tí useless àwọn ìjọba àti bọ̀tán rí lè ìkẹta gbogbo ẹni tí bá ti ń fojú downgrade àwọn ẹni ọlọ́run ìmọ̀ àfà ọ̀ pásítọ̀ àti bọ̀tẹ́rì ò lè dá gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ìlarákùnrin ológun dúdú ìmọ̀ ń ṣe. you see yourself fúnra ara rẹ náà lọ tàṣírí ara rẹ ológun dúdú ó ti padà ó ti padà jẹ káyọ̀ mọ̀ pé alátẹnujẹ ni ọ́ ó jẹkújẹ ni ọ́ àrèbípa ni ọ́ aláìníláàká ẹ̀ ní ọ́ òpònú ní ọ́ dìdìrín ní ọ́ ẹ̀gọ́ ní ọ́ òbílẹ̀jẹ́ ní ọ́ abínú ẹni ní ọ́. wà ní kùsà Wùmí Adéníyì àṣírí ológun dúdú ti tú o ìyálájẹ ti pè é kọmọ pé láàbù ni ìyálájẹ wà àwọn ọmọ bàbá sùn bèbè wọ́n ti ṣe méjì wọ́n dẹ̀ láwọn ọ̀rẹ́ ẹnìkankan wọ́n ní ohun tó pa bàbá àwọn àtàgbàlá Gabriel pọ̀ kò sí ètò mú wàhálà dání bẹ̀ kò dẹ̀ sí àṣẹkù owó kankan tó dàrú láàrin àwọn àtàgbàlá Gabriel táwọn ọmọ béèrè ilé tí àgbàlá Gabriel lè kọ́ fún bàbá àwọn kò dàrú débi káwọn ọmọ béèrè. ẹgbẹ́ tó lógun dúdú wí ni ológun dúdú ní ẹni tó pè wọ́n àìdí nẹ́mbà ó lóun ọ̀mọ́ ń tọ̀hún àti bọ̀tà alábòsí àdá. wàláyé sídùú sọ́ọ̀lì mí nà ilà àsàrà. alábòsí ò ní láti mọ̀ tán dáadáa kankan òfò àti òfò ni ó gbẹ̀yìn alábòsí òfò àti òfò ni ó gbẹ̀yìn àti mọ̀tá alábòsí ológun dúdú àfìgbà tó kọ́ tí ò dálẹ̀ fáwọn ọmọ ẹ̀ ológun dúdú ó dẹ̀ tún fi ìtàn búlẹ̀ fún àwọn ọmọ ẹ̀ kú ètò tí ń filẹ̀ tẹ́lẹ̀. ó dẹ̀ àwọn ọmọ rẹ̀ ológun dúdú látara inú ni bí ni àáfàá ni mi. tí mò ń fọwọ́ gbá ẹran tí ì ṣẹ́gun ni mí àmọ́ ọ̀rọ̀ àgbàlá Gabriel kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àánú ni. alábòsí ò ní jèrè ébò àti bọ̀tá gbogbo ẹ̀yà alábòsí ò ní da ẹ̀ ra rẹ̀ kẹ́yà ayé yín ni kì í ṣe o ìwọ tẹ́ ẹ bá ti ń salábòsí kò nídìí kó jẹ́nu ọmọ bí o ẹni ọba jẹ́ alábòsí kó bínú parẹ́ o try to kill yourself on behalf yourself kill yourself on behalf yourself if you alábòsí. ológun dúdú ìwọ wa ní ìjọ mẹ́ndé yẹn pẹ̀lú ògo tọlọ́hún lẹ́tà ọ̀rọ̀ lọ gbà kó tó dijọ́ Monday ọwọ́ ẹni tó bá dijọ́ Monday òun àjọṣe wọn ṣàtúnṣe àtúnṣe kí ló fẹ́ ṣe ọkọ rẹ ti bàjẹ́ ọkọ àwọn ọmọ rẹ ti bàjẹ́ ọjọ́ ọ̀la rẹ ti dàrú even lami taibat ọlọ́run gẹ́gẹ́ bínú sí ọ lọ́wọ́lọ́wọ́ báyìí ológun dúdú olódùmarè alágbára gẹ́gẹ́ bínú sí ẹ. kí lè fi ti mẹ́sì ayé Àgbàlá Gabriel sí àwa mùsùlùmí ti wà tipẹ́ kìrìsìtẹ́nì ti wà tipẹ́ ètò ọlọ́run arákùnrin kò tí ì sẹ́ni tọ́lọ́run ẹni tó tó bẹ́ẹ̀ yẹn anybody náà ń sàánú àwọn èyí tí wọ́n ń sàánú bẹ́nu mùsùlùmí àwọn èyí tí wọ́n ń sàánú bẹ́nu kìrìsìtẹ́nì ọ̀tọ̀ lórí ní t'Àgbàlá Gabriel ẹgbà fọlọ́hún Gabriel Amusan ọ̀tọ̀ lórí lọ́rọ̀ ẹ̀ àṣírí ológun dúdú ti tú o. <laughs> ológun dúdú ó ń kọ ọsẹ rẹ lẹ o ológun dúdú o ọlọ́run ń kọ ọsẹ rẹ lẹ o àwọn ọmọ ọláyíká méjèèjì wọ́n ń kọ ọsẹ rẹ lẹ o wọ́n ń kọ ọsẹ. rẹ̀ o ológun dúdú wọ́n ń kọ ẹsẹ̀ rẹ̀ lẹ̀ o àwọn màláíkà méjèèjì wọ́n ń kọ ẹsẹ̀ rẹ̀ lẹ̀ o. ológun dúdú wọ́n ń kọ ẹsẹ̀ o oníbàjẹ́ jẹ́yàn jẹ́.

ọ̀nà tó lábẹ́ àánú ẹ̀dẹ̀ ń jẹ́rù ọmọ bẹ́ẹ̀nibọ̀dì. gbogbo àwọn tí a bá pìtì kọ̀dísàn mẹ̀kúnnù ẹ̀dẹ̀ ń jẹ́rù ọmọ bẹ́ẹ̀nibọ̀dì. ẹ ẹ ṣe ẹ tún ní jáde tí ó ṣe ṣe gbogbo irú àwọn tí a wà bẹ́ẹ̀ tí wọn ò ṣe tún ọ̀jáde tí ó ṣe ṣe ìṣẹ̀dá àwọn tí wọn ò níyẹn máa ní lára. tí ò tọrọ àmọ́ pé èèyàn mẹ́sàn òun ni. àbòsí ò lérè kò sọ̀rọ̀ bí ìyẹn mọ́ fọlọ́nsọ́ musa kò sọ̀rọ̀ àtọ̀hún àtàwọn yẹn ti jọ lulẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ mọ́. ṣé ẹ ti gbọ́? ọ̀rọ̀ Muyideen àtàgbàlagébẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ ìyẹn ti ló ti di percent nígbà tí wọ́n rí pé yẹn ti lọ náà ni ẹ fẹ́ gbé ọ̀rọ̀ bàbá Suebebe àṣírí ológun dúdú sì ti tú àwọn ọmọ Suebebe wọ́n láwọn ọ̀bẹ ní kẹkẹsẹ mítìn wọ́n ní ilé tágbàlá Gabriel sì kọ́ bàbá àwọn kò dàrú àgbà náà sọ pé ṣe bàbá àwọn ló wọn ọ̀dẹ̀ náwó kankan kù débi páwọn ń béèrè owó ológun dúdú lọ́pọlọ rẹ̀ ti dúdú lọ́jọ́rùú ẹnu rẹ̀ dúdú. ìrìn ese re dúdú lọ́jọ́ wàrí dúdú iṣẹ́ rẹ̀ dúdú oúnjẹ tó dúdú jẹ́ ó dúdú aṣọ ọrùn rẹ̀ dúdú fìlà orí ẹ̀ dúdú bàtà ẹsẹ̀ rẹ̀ dúdú ọjọ́ lọ chéjì ọkọ ológun dúdú lọ chéjì mùsùlùmá tu sọ fún yín pé àkàndé kìnìún ọlọ́run làgbàlá Gabriel kìnìún ọlọ́run ńlàgbàlá Gabriel mọ́dẹ̀ tí wí ti pẹ́ pé àgbàdo tá a bá rọ sínú ìgò ó dàwò mọ́jú fáwọn ẹ̀dìyẹ oyin tá a bá rọ sínú ìgò ó ti dàwò mọ́jú fáwọn eṣinṣin àgbàlá Gabriel àwòmọ́jú ni fún yín ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ́yìí mo sọ mo ní mo dúró tán fún ni wàláì tàláì má orí dùn mí kò jàsá àdúrà mi ìdàrẹ́ tí kẹ́dà kẹ́kọ̀ọ́ kí mi lẹ́yìn kọba tó ní ni ó kí mi Islam ojúwe àbòsí fún wa Islam ojúwe fífi bisí olóore fún wa Islam ojúwe ọ̀tẹ̀ fún wa Islam ojúwe ìka fún wa gbogbo tí mo kà á lẹ ìsìlámù lẹ́yìn tó bá ṣe yóò jìyà ni wáyé kí lèmi ó ṣe sí. ológun dúdú a ah! ò tí ń wò pò ní ti pẹ́ tó tó wù tó le jù káwa pàdúrú rẹ tó pẹrẹ lélẹwì gbogbo ẹ̀yin ẹlẹwì ẹ lọ ìfẹ́ ti arákùnrin kẹ lọ chẹ́ẹ̀kì ọpọlọ ẹ̀. kẹlẹ́wì ọ̀wọ́ wá pé ẹnìkan fi id number pé ń ó tọ̀ ní wọ́n bá ń sọ̀rọ̀ lónìí ẹ̀ sì bẹ́ jáde gìjà ní òkété elébè kan sẹ́bẹ̀ náà lọ́pọlọ rẹ wá dojú dé tóní ológun dúdú. sẹ́bẹ̀ náà lẹ́bí wọ́n pọ́ tóní tó ọ̀dẹ̀ torí tó ọ̀jẹ̀ tó mu ọ̀dẹ̀ ń bẹ̀ ló kọjá.

bí ṣe ń lọ là ń já sí ọgbọ kẹsẹẹtì tiẹ ló kùtà mọ pílẹ báyìí gbogbo yeye pátá tẹ ń ronú àti fìtìmáìsì Àgbàlá Gabriel fúnra Olódùmarè ọba tọrọ ń ṣe ní ọ́fíìsì fún yín.